ẹ kúlé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín fàájì ọ̀sán ní ètò tó balẹ̀ dẹ́dẹ́dẹ́ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Orísun tẹlifíṣọ̀n níbi tí Ọlọ́run ti fún wa ní àyè láti máa dára lẹ́yọ kọ̀ọ̀kan ní ọlọ́kan òòjọ̀kan bó ṣe wà ẹ mọ̀ wípé pàápàá nílé iṣẹ́ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ máa ń ní àǹfààní láti máa gbádùn àwọn eré orí ìtàgé ní oríṣiríṣi àwọn eré tó jẹ́ wípé wọ́n fi ẹ̀rọ tó múnádóko wọ́n fi yà àkọ́kọ́ àwọn òṣèré tí wọ́n yanrantí láwùjọ tí wọ́n kópa nínú ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ ojú ní gbèsè bákan náà nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ ní àǹfààní láti máa gbádùn àwọn orin ní ọ̀kan òjọ̀kan Orísun TV ẹ wò ó ká má tanra wa láàrin ẹyẹ ọ̀kìnrin wa láwùjọ èèyàn ọba ni wá òun la ṣe máa ń sọ wípé ní gbogbo ìgbà dé gbogbo ìgbà Orísun òun náà ni àgbà títí ayérayé dé ayérayé àgbà náà ni Orísun màmá jẹ́ Orísun. Orísun wa Fọwọ́ṣadé lórúkọ mi lẹ́ẹ̀kan sí ọmọ onílé ọmọọba tó ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ gírígírí ọmọ onílù tí ò fẹ́ kó tú àwọn tí wọ́n ń bá mi gbé àwọn wo ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn wo gan ló ń ṣe bẹ́ẹ̀ àwọn ni àjèjì eh! àjèjì ni wọ́n àmọ́ ẹ̀ ní gbórúkọ wọn lẹ́nu mi ṣùgbọ́n kí ni o ọmọọba tèmi òun nílùú tí ó fẹ́ kó tú èèyàn kí mo á nílé bàbá kó mo á nílé ìyá ìyẹ̀rú òkìní ìyá tó bí mi lọ́mọ ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ọmọ àbíṣùjókọ ẹ jẹ́ kí n ṣe kí ni ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ní ibẹ̀ ní kúkúrú. lórí ètò fàájì ọ̀sán ní òní mo ní àlejò pàtàkì kan wọ́n ti wà níkàlẹ̀ àmọ́ mi ò tí ì ṣetán láti fi ojú wọn hàn nígbà tí n bá dé ìkóríta yẹn màá fojú wọn kí ni àkórí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni lórí ètò fàájì ọ̀sán òun náà ni àkórí tá a pè pé kí ni ìdí yẹn gan tó máa mú kí tọkọtaya nínú ìgbéyàwó kí wọ́n máa yọsẹ̀ síta kí ni nǹkan tá à ń pèpè kí wọ́n yọsẹ̀ síta kí wọ́n máa yànlẹ̀ tàbí kí ni ìdí yẹn gan tó máa mú kó sọ pé tó ìwọ ìyàwó mi ò fẹ́ mọ́ mo fẹ́ fẹ́ lòmí ìwọ ọkọ mi ò ṣe mọ́ o mo fẹ́ lọ fẹ́ ọkọ mi tọmọ á gbé gbèsè pé ọkọ yẹn á fẹ́ ìyàwó kejì ìyàwó yẹn gan lè má lọ ó máa fẹ́ ìkejì lé lórí tá a bá wo àkórí dáadáa a rí wípé àkórí tó jìn tó fẹ̀ tó gùn tó pọ̀ tó pẹ́rin ṣùgbọ́n a máa gbìyànjú tiwa láti mẹ́nuba díẹ̀ nínú ẹ̀ lábẹ́ bó ti wù kó rí hmm. ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ gẹ́gẹ́ bí oríkì mi àwọn ọkùnrin náà ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ àwọn ọkùnrin kan tiẹ̀ tún wà tó jẹ́ wípé ìyàwó àkọ́kọ́ yẹn wọn ò ṣèyàwó pẹ̀lú ẹ̀ wọ́n filẹ̀ ó lọ tọmọtọmọ wọn á lọ fẹ́ lòmíì wọn á ṣèyàwó pẹ̀lú yẹn ìyàwó tó wá lọ torí wọn ṣèyàwó fún yẹn tó lọ ọmọ tó bí fún wọn wọn ò ní take responsibility lórí ọmọ yẹn eléyìí ò dáa tó èmi ò dẹnikẹ́ni lẹ́jọ́ ṣùgbọ́n a wà fún yín pé láti ṣàlàyé àwọn ìdí tó fà á àti àwọn nǹkan tá a lè ṣe kí gbogbo eléyìí kò fi ní rí bẹ́ẹ̀ àwọn obìnrin tó jẹ́ pé àti ìsìn nílé ọkọ hmm, tá a ti wá wò pé ah, èmi kẹ̀ tí mo dáa tó báyìí tí mo rẹwà tó báyìí ọkọ kan ni màá fẹ́ ọkọ mi gbọ́dọ̀ jẹ́ big boy ó gbọ́dọ̀ lówó ó gbọ́dọ̀ wá láti ìlú òyìnbó hmm. ohun gbogbo báyìí ni ọwọ́ orí ni o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ àtìlà ẹ̀dá ó ti wà lọ́wọ́ ẹlẹ́dàá kí ni nǹkan tó jẹ́ àtìlà wa tó ti wà lọ́wọ́ ẹlẹ́dàá wa òun náà ni là ọwọ́ wa bá a ti wáyé páàrí òun là ń rí ẹni tí wọ́n bá ti kọ fún pé tó ìwọ Kúnlé yo ìwọ Tádé yo ọkọ tó máa fẹ́ kò ní ní nǹkan kan tó dẹ̀ máa fi jáde láyé nítòótọ́ kò ní ní nǹkan kan tó bá wá sáré orí tó gbìyànjú pé ó gbọ́dọ̀ ní irú wọn lẹ máa ń rí wọn máa kúrò láti ilé ọkọ kan wọ́ sí kejì ilé ọkọ kẹta wọ́ sí kẹrin ilé ọkọ kẹrin wọ́ sí kẹfà tó wá yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká bayé jẹ́ ẹ jẹ́ ká gbà fún orí àti wípé pàápàá ẹ wò kò sí nǹkan tí ó dàbí kéèyàn fúnra rẹ̀ kó fi ọwọ́ ẹ̀ kó fi ṣiṣẹ́ nǹkan tá a bá fọwọ́ wa ní tá a fọwọ́ wa ṣe òun nìkan òun ló ń pẹ́ lọ́wọ́ ẹni ẹ̀yin obìnrin kan tún wà tó jẹ́ wípé torí ọkọ ò ní nǹkan kan ẹ lè struggle pẹ̀lú ẹ ẹ lè fún ní nǹkan tẹ́ni kẹjọ máa lò pending the time tó máa fi ríṣẹ́ ẹ máa sọ pé torí ẹ ẹ fẹ́ fi sílẹ̀ ẹ fẹ́ lọ fẹ́ ọkọ kejì nígbà tí n bá padà dé àwa bọ́ sórí àkòrí yẹn ní pẹ́ẹ́rẹ́wú ẹ jẹ́ kí n dókè lọ́hùn mò ń bọ̀. ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán nígbà tí mò ń lọ lẹ́ẹ̀kan mo nígbà tí n bá padà dé pé àtẹ̀mí àtàlejò mi la máa dìjọ padà wọlé wọ́n wá sọ wípé ẹnu oníkàn báyìí la ti máa ń gbọ́ kàn án àlejò mi ẹ káàbọ̀ sórí ètò àfàájì ọ̀sán ó yá ẹ bá mi kí gbogbo àlè. àwọn gbogbo ayé mo kí yín pé ẹwà dáadáa orúkọ mi ni Gbọ́láhàn Adétayọ̀ mo jẹ́ òṣèré orí ìtàgé akọ̀ròyìn ìgbà kan rí mo tún present lórí Orísun náà fáwọn tó mọ bó ṣe ń lọ entertainment nígbà yẹn lọ́hùn bọ́lá ọ̀hún yín rèé o ọkọ̀ bímbọ̀. <laughs> bọ́lá ọ̀hún wa rèé ọkọ̀ bímbọ̀ tí wọ́n jẹ́ òṣèré bákan náà wọ́n tún jẹ́ ẹni tó máa ń kọ ìtàn nípa àwọn ènìyàn tó máa ń wà lórí ẹ̀rọ ayélujára káàkiri tó eléyìí mo gbé wọn wá láti wá yànnàná lórí ọ̀rọ̀ kan tàbí méjì pàápàá eléyìí tí a pe àkórí ẹ̀ ní kí ni ìdí yẹn gan tí tọkọtaya tí wọ́n fi máa ń yan àlè tàbí tọ́tẹ̀ máa fi gbé ìgbésẹ̀ wípé tó ìwọ ìyàwó mi ò fẹ́ mọ́ lọ fọkọ mi ìwọ ọkọ mi ò fẹ́wọ̀ náà mọ́ lọ fẹ́ ìyàwó mi ṣùgbọ́n kó tó di pé a yànnàná lórí àkórí yẹn ẹ jẹ́ ká gbọ́ ẹyọ kan tàbí méjì nípa àlejò tó ẹ̀ ó báwo gan ni kúkúrú lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò iṣẹ́ tíátà àti tẹ fi di ẹni tó ń kọ̀tàn lórí ayélujára nípa àwọn èèyàn káàkiri. Um, ẹ rẹ sọ ẹ kì í jẹ àsógùn ìgbà náà lọ́hùn tí a parí ní secondary school wọ́n bí mi pé kí ni mo fẹ́ lọ ṣe mo ní iṣẹ́ tíátà iṣẹ́ tíátà báwo. ọ̀tọ̀ ń ṣeré. ó lè ṣiṣẹ́ tíátà o kí ni káwọn àmì mo máa ń wòkè tó bá yẹ pé ẹ sọ pé mi ò lè ṣiṣẹ́ tíátà ok màá lọ study mass com so that màá lè di oníròyìn gbogbo gẹ́gẹ́ bí ọmọdé nǹkan tá a fẹ́ náà ṣe akẹ́tà ti jáde lórí tẹlifíṣàn kan máa rí wa so àwa ọ̀tí ẹ̀ wo pé bóyá in terms of kéèyàn make owó lórí ẹ̀ rà sójà mm-hmm. ti rí wa so báyìí wà ní secondary school yẹn máa pòkè then study mass communication so wàṣà lọ study mass com from there. yẹn ní higher institution. bẹ́ẹ̀ni àti wá from there máa bẹ̀rẹ̀ sí ní kọ ìròyìn ó ní kí mo bẹ̀rẹ̀ sí ní kọ̀ròyìn mo gbìyànjú láti ṣiṣẹ́ nílé iṣẹ́ tẹlifíṣọ̀n gbogbo àwọn ilé iṣẹ́ tẹlifíṣọ̀n tí mo lọ ń gbà ah àti gbàyàn àti gbàyàn àti gbàyàn mo kàn wá ń lépa experience wà ń bẹ̀ no experience ò tí sí bọ̀ kíní yẹn ó wà nínú so aṣàwánlé àárí kọ̀ọ̀kan ṣe mo kàn kọ ìwé sí àwọn ilé iṣẹ́ pépà kan pé mo fẹ́ máa bá àwọn kọ̀ròyìn lọ́wọ́ kan náà mo yẹ gbà mí and mo lè di oníròyìn yẹn tí mò ń kọ so ìgbà tó yá tó ti yá tó ti yá jẹ́ pé a ti wá ní orúkọ wọ́n ti mọ̀ wá gẹ́gẹ́ bí ẹni tó ń kọ ìròyìn and then gbogbo gbà ni máa wà pẹ̀lú àwọn ní tíátà máa ń ṣeré gbogbo gbà ni àtàwọn tó ń kọrin àtàwọn òṣèré gbogbo gbà láti máa wà papọ̀ àjọ ń jẹ àjọ ń mu ni tó bọ́n ẹ ń ṣe èmi fúnra mi mò ń kọ́ra mi kò sẹ́ni tó máa sọ pé òun lòún kọ́ mi jẹ́ tíátà ìyẹn ni pé ẹ ẹ lọ síbi kankan láti lọ kọ́. so mò ń kọ́ra mi fún bí ọdún mẹ́wàá tí mo fi tájújọ wà gbogbo yẹn ń ṣe mo rí gbogbo ẹ̀ bọ́n ti bá ti rí pé ti bá ti rí ẹ̀rọ tẹ́lẹ̀ tí wọ́n sọ pé o gbọ́dọ̀ ṣe báyìí báyìí ló máa yẹ ṣe from there èmi fúnra mi mo ti grab ẹ̀ bẹ́ẹ̀ pé òkè báyìí ló ń ṣe báyìí kọ́ ni tó gbà tó wá yá wá tó time gangan sef tó yẹ pé àwọn kan fúnra máa tó gòkè wá feature that moment gan èmi gan wà ní interest mi torí ẹ ti rí inú ẹ ti rú òdì kẹ. mi ò ṣe tó wá tó ìgbà kan mo kọ ìtàn kan tó tí mo fún ìkan lára àwọn gbajúgbajà òṣèlú nsìn i mean òṣèré tí mo fún gbà yẹn so ìgbà tí wọ́n á fún kò fún mi ní credit kankan being a script writer òfin sí bóyá èmi mo tẹ̀ ní ìtàn kò ní àgbà. ó dẹ ìyá jáde. ó dẹ ìyá sinimá yẹn dẹ̀ ló jẹ́ kó di ẹni tí everybody mọ̀ lónìí pé báwo ló ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ tèmi ìwà ìmúlẹ̀ tí mo kọ̀ọ̀kan lọ́wọ́ ìgbà tí mo ṣe screenplay pẹ̀lú Gbẹ̀ngà Àjùmọ̀kọ kọ́lọ́ fún òun kẹwọn so ìgbà tí a ṣe screenplay àjọ ṣe screenplay méjì àpò so ìkejì yẹn náà tẹ̀ ta parí screenplay so òun tí wọ́n á expect pé kí wọ́n ní kò possible tó mú kọ pé òkìkí afọláyàn gbà pé òkìkí èló ni cost of production mo fẹ́ fẹ́ máa débáyọ̀ mo fẹ́ Peter Balogun mo fẹ́ ní báyìí mo fẹ́ ní báyìí mo fẹ́ báyìí ok èyí báyìí èyí báyìí báyìí ni ok send me your account number mo kò fọwọ́ ìdówó yẹn mo lè send the script sí so on pick date wọ́n yà so sinimá yẹn ni àtẹ́tù ní àlà ìfẹ́. mi ò kópa ọkàn bẹ́ẹ̀ ìgbà yẹn náà òkìkí náà bá mi jà pé ah, irú producer ò lélẹ̀ bó tẹ̀ jẹ́ wọ́n sìn mo wà ní mo wà ní location mi kàn ní mi ò ṣe ṣé bí because of bóyá torí iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí oníròyìn so mi ò dẹ̀ rí mi ò feel acting mọ́ gbogbo tó wá yá tí mo ṣe yẹn ìgbà tó wá yẹ the second one tí mo ṣe after one tá à ń sọ̀rọ̀ nípa nǹkan tí ìdí tó jẹ́ pé àwọn obìnrin tá à ń nísìnyí tí wọn ò fẹ́ gbé ilé ọkọ wọn kàn ti bímọ tó bá ti bímọ kan ó ti tó mo lè dá so nǹkan tí ìtàn yẹn ṣe mo máa ń gbòkè eléyìí máa ṣe mo wá kópa ń bẹ̀ mo wá play lead role so ìgbà tí mo wá play lead role and then gẹ́gẹ́ mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níbi àti ìgbà kan náà mo ń pèsè lórí Orísun so àwọn tiwa lórí Orísun nígbà tí mo fi wá dúró fúngbà díẹ̀ torí àwọn iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ àti pé mo ti travel so àwọn máa ń ọyìn máa ń pè mí pé àárín mọ́ lórí sùn àṣẹ àràǹdì mi pé very soon so bàtọ́ yíyá tí máa bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ rẹ̀ tàbí tí mo ti bẹ̀rẹ̀ sí ní art so tó bá ti máa mọ̀ ní ok ẹ lọ wo sinimá báyìí ẹ máa rí mi ń bẹ so from there so ìbẹ̀rẹ̀ ni. ok gbogbo àlàyé tẹ ṣe kalẹ̀ yìí bíi ọmọ ọdún mélòó la lè sọ pé ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tẹ bẹ̀rẹ̀ sí ní kọ ìròyìn. Ah, <clears throat> mo ti ń kọ ìròyìn nígbà tí mo ṣetán ní um, yunifásitì so mo ti ń kọ ìròyìn sìn this is about um, two thousand and eight my brother should be about fourteen years. fourteen years ago ọdún mẹ́rìnlá sẹ́yìn lè ti ń kọ ìròyìn ó dà ṣé láti ìgbà tẹ́tọ́ bẹ̀rẹ̀ sí ní kọ̀ròyìn yẹn ṣe tẹ̀ tí láwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan gbà ah, eléyìí o atọ́ka sí o ọ̀dọ̀ mi ló ti dìde o ọ̀dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ o ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ torí ìgbà tí mo after tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mo tún ní àǹfààní àti padà lọ sí iléèwé mo lọ sí Nigeria Institute of Journalism láti move forward láti tẹ̀síwájú nínú so ìgbà tí wọ́n á bẹ̀ gbogbo àwọn ọmọ student ẹ̀ máa ń rí mi pé à ah, lágbájá báyìí báyìí lè ẹni báyìí báyìí lè so wọ́n máa ń move closer to me and then press conference ìgbà míì mo lè ní mẹ́fà lójúmọ́ mi ò lè lè sí níbi mẹ́fà So gbogbo àwọn yẹn tó ń súnmọ́ mi pé àwọn fẹ́ mọ kí n ṣó àwọn ní ways àwọn ni máa ń lọ pé lọ represent mi níbí báyìí tó tó bá ti wá lọ tó ti dé màá kàn kékeré bó ṣe máa kọ́ lélẹ̀ tó bá ti dé mú press list wá fẹ́ mi I know this you can't bring it write it tó bá ti lè kọ́ kọ́ so tó bá ti wá kọ́ wọ́n lè kọ́ jákujáku màá wá rewrite ẹ̀ màá wá send ẹ̀ sí pé kó wo mo ye kọ́ fún tó sọ tó bá di next time a lè kọ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ye train at least bá ṣì wo and then mo dẹ̀ tún máa ń fáwọn ní lecture so wọ́n máa ń organize ra wọn tó bá ti pè mí àwọn lọ lecture wọn this this and that so. hey òun náà ni ẹ ti ń gbọ́ ní ẹnu àlejò mi yẹn wọ́n jẹ́ni tó ń ṣeré orí ìtàgé wọ́n tún jẹ́ni tó máa ń kọ ìtàn ìtàgé táwọn olóyìnbó máa ń pè ní playwright bákan náà wọ́n tún jẹ́ ẹni tó máa ń kọ ìtàn tá a máa ń fi sí ayélujára nípa àwọn èèyàn pàápàá àwọn èèyàn tá a mọ̀ ní àwùjọ. ó yá ní kúkúrú ẹ jẹ́ ká lọ sórí àkórí wa fún ti èní tá a pè wípé kí ni ìdí yẹn gan tó máa ń mú tọkọtaya láti gbé gbèsè pé tó mo fẹ́ máa yàn lè tàbí láti rò pé ìwọ kọ́ mi mi ò fẹ́ mọ́ máa lọ tiẹ̀ mo fẹ́ lọ fẹ́ lómi tọkùnrin náà máa fi wò pé hmm, wo ìwọ ìyá lágbájá mi ò ṣe mọ́ kò fẹ̀lọ̀ fẹ́lò mi àti pé pàápàá ẹ jẹ́ ká wá ti pa ìlànà tiyín ká fi wò ó wọ́n máa ní ẹ àwọn tó ń ṣe eré orí ìtàgé wọn ń gbélé ọkọ wọ́n máa ń yàlè àwọn ọkùnrin wọn wọ́n máa ń yàlè wọ́n máa ń fẹ́ oríṣiríṣi ìyàwó kí ni àwọn nǹkan tó máa ń fà ẹ jẹ́ ká ti pa ọ̀nà tiyín ká fi wò ó tábàáníkà wò láti agboolé àwọn òṣèré òṣèré kì í ṣe òṣèré nìkan tábàáwò àwọn olórin náà ẹ kì í sọ̀rọ̀ nípa ọkùnrin torí nǹkan tẹ̀mí rò pé ó fà á ni pé àwùjọ tá wà society wa society wa ló fà á hmm. nítorí gẹ́gẹ́ bí ọkùnrin bóyá mò ń bóbìnrin kan sọ̀rọ̀ pé à mo fẹ́ fẹ́ o mo fẹ́ ṣe eléyìí o mo fẹ́ ṣe kíní o tóbi yẹn fi mí ń pa tóbi fi mí ń ṣakọ pé yìí. kó tó di pé ìgbà yẹn ẹ̀ tí níyàwó sílé o. mi ò tí ì márì. ok kódà kódà pé mo jẹ̀ ti márì ẹ kà sọ̀rọ̀ nípa àwọn tó ti márì sẹ́ pé bó ṣe wà àkọlé wa sọ pé tó bá ti. tó ti ní ọkọ tó ti láya nínú ilé kan wá wò pé now mo fẹ́ yọsẹ̀ síta. mo ti rí àwọn èèyàn tó yẹ pé wọ́n ti sọ́rí pé ah lágbájá báyìí ohun àwọn káwọn bá sùn. tí ó kì í ṣe ìyàwó inú ilé wọn. tí ì ṣe ìyàwó inú torí pé wọ́n nífẹ̀ẹ́ sí ah mo láìkò gbogbo ah mo láìkò ọdúnladé mo láìkì ní kankan so tó bá ti wá rí ẹni táwọn tó ń láìkẹ́ tó ń rí star yẹn àwọn fúnra wọn ló máa ń tara wọn lọ́pọ̀ níwájú wọn níwájú wọn and then fún ọkùnrin tí ò ní àmúmọ́ tó lè múra ẹ̀. bẹ́ẹ̀ni tí ò lè discipline rẹ. tọ́bàdẹ̀ wo tọ́bàdẹ̀ wo um, ọkùnrin generally ọkùnrin generally kínní bọ́lá òun ṣe dá wa hmm. olójú kò múlò ọlọ́kùnrin. ìyẹn ìyẹn ọkùnrin. bẹ́ẹ̀ni ẹ̀yin lè yín sọ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe dá yín. bọ́lọ̀ ṣe dọ́kùnrin yẹn ẹ ọkùnrin ò mọ pé mo ti jẹun rí mo ti bí a mo ti yó. wọn mọkọ ló jẹ bẹ́ẹ̀ tó bá jẹun rí bàtà tó bá dé bàtà tó bá tó fẹnu jẹ wọn á tún jẹ. so ó wá ó wá ní pé ọkùnrin tó bá wá ní àmúmọ́ra tó yẹ pé ó lè dùn títì ní ara ẹ̀ tó máa pé no. Ah, mi ò ń jẹ léyìí gbà tí mo nílé. gbà tí mo lẹ́bà lé <laughs> ẹ̀rọ làbọ̀dọ̀ tó máa lé sẹ́ẹ̀mù kiri. but obìnrin yóò torí pé ẹ pọ̀ ju wa lọ <laughs> láti rí pé pọ̀ jù lọ́wọ́ òun ló fà á jẹ́ obìnrin most times máa ń kọ̀ ọ̀sẹ̀. that's from that perspective. now ẹ ká wò ní ìpele pé kí ló ń fà á jẹ́ pé máa ní ọkọ nílé tó tún yàrá tó fẹ́ lọ fẹ́ ìyàwó mi wọ́n fẹ́ kọ̀ mi. tẹ́ bá wo ìlú ta wà yìí um, máa ń sọ pé ìlú ta wà everybody wà frustrated. Hmm. ó jáde níta ìdojúkọ o lọ sí ibà challenge oríṣiríṣiríṣiríṣi ló wà. o tún dénú ilé gan náà kò sí sinmi. o tún wá dénú ilé wọn tún wá ń fún ẹ ní challenge àwọn kí ni gbogbo eléyìí tó ọkùnrin míì sẹ́lẹ̀ tó bá mi máa lọ ní state tó bá kulẹ̀ níṣẹ́ á ń jẹ́ kí n lọ sí joint kan jàre. Hmm. ibi tó ti ń lọ sí joint ẹ̀ tó ti mú ìgò kan àbí ìgò méjì ojú àmọ́ ayé balabala àwọn ará àwọn nǹkan tí ò yẹ kó rí. àwọn nǹkan tí ò yẹ kó rí àwọn nǹkan tí ò tóbi a máa rí i pé wọ́n tóbi. so báwo ni o <laughs> ṣe a fẹ́ máa ṣe from there a dúpọ̀ yún àlè from there ìyàwó ti lóyún níta obìnrin ti lóyún fún ta from there ó dẹni tó yẹ pé ó fẹ́ yàwó méjì automatically. ok tí n bá fẹ́ ṣàlàyé nǹkan tẹ́ tán bíi pé bóyá ẹ fine bí ìlú wa ṣe rí kò sí fọkànbalẹ̀ bí ìlú wa frustrated pàápàá nínú ilé ó tún wá wò pé ah, kó o máa lọ lé ó dẹ̀ ti mọ̀ pé inú ilé yẹn kò sí sinmi kò sí fọkànbalẹ̀ bóyá mọ́mí ìdọ̀ká àṣẹjọ́ ni ṣáá wàhálà ló máa ń bá àbàdàn káàsìkò ní gbogbo ìgbà so kàkà bẹ́ẹ̀ irú ọkùnrin tó bá ti kúrò níbi iṣẹ́ kò wá ní lọlé direct a kọ́kọ́ lọ sí joint ẹni tó dẹ̀ ti mògò kan ó ti fi gòkejì tẹ̀ pé à ah, má ti jẹ́ lọlé ẹ sáré mú gòkẹta wá tó bá máa fi mú ẹlẹ́ẹ̀kẹrin yẹn ẹ̀wọ̀n ìràwọ̀ yẹn á ti di mẹ́jọ. <laughs> ee enílé ni jẹ́ ẹ jẹ́ ká dókè lọ́nà àlejò mi sì wà níkàlẹ̀ nígbà tá a bá padà dé àtúnṣe ẹ kúlé ẹ káwọ padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán lórí iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun TV àlejò mi ṣì wà níkàlẹ̀ tí wọ́n jẹ́ òṣèré sárasára ọ̀bá kan náà tó tún máa ń kọ ìtàn ẹ má gbàgbé nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni àkórí ta pé kí ni ìdí yẹn gan tó máa ń mú ọkùnrin tàbí obìnrin nínú ìgbéyàwó láti máa ìyànlẹ̀ tàbí yálà láti gbé ìgbésẹ̀ àbí ìpinnu wípé tó ó ti tó gẹ́ mo fẹ́ ní ọkọ mi tàbí ó ti tó gẹ́ mo fẹ́ ní àìmíràn àlejò mi hmm, ní ìpele ibi tẹ́ ẹ ti mú jáde kó tó di pa lọ lẹ́ẹ̀kan yẹn wípé àwọn obìnrin kan tẹ́ pé bóyá bí àpẹẹrẹ a máa wo Fẹ́mi Adébáyọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán pé ah wọn bí Fẹ́mi Adébáyọ̀ ṣe set àbí Ọdúnládé máa bó ṣe ga àbí àbí ah máa bí Mr Bimbo yìí ṣe ga tọ́wọ́n àpẹ́ ah! ọjọ́ tó bá kàwà rí àwọn tá a dárúkọ yẹn lójú ayé ah àwọn yẹn gan lè máa rìn lè máa kọnu sí i fúnra rẹ̀ ló máa lọ bá wọn pé ah Mr Bimbo mo lè kó yín jẹ mo máa ń rí lórí amóhùnmáwòrán àfẹ́ ah, mi lẹ́ni ò ní lọ agbọ́dọ̀ ṣe gíní kan you know ṣùgbọ́n tó bá jẹ́ ọkùnrin tó ní ìpamọ́ra àti àmójúkúrò dájúdájú ah no mi ò ṣe ṣùgbọ́n ká má tanra wa láwùjọ yìí lóde òní. Hmm bóyá bíi one percent ọkùnrin ló máa rí nǹkan tó dáa tó máa ní máa lọ mi ò ṣe kọ́ má ṣe gan wọ́n á sì kọ́kọ́ ọ̀dọ́ wọn á kọ́kọ́ fara kan bíi company wọ́n wá lè má wọ inú factory gangan <laughs> you know so ìyẹn bẹ́ẹ̀ nǹkan tí mo tún wá fẹ́ béèrè ò ní wípé lóde òní wọ́n máa ń sọ pé ẹ̀yin tẹ́ máa ń ṣe orí ìtàgé pé ẹ kì í máa ní life ẹ ń gbélé ọkọ ẹ ń you know àwọn obìnrin yẹn ṣé lóòótọ́ làwọn obìnrin yẹn ò gbélé ọkọ kí ló máa ń fà á tó ṣe dúró ní ọkọ. Um, ẹ ṣe àwọn èèyàn sọ pé wọn ò ń gbélé ọkọ ó jẹ́ pé àwọn tó ń gbélé ọkọ ni wọ́n rí sọ wọn ò ṣe sọ nípa àwọn tó ń gbélé ọkọ ṣèbéyàn ni ṣèbéyàn ni um, dókítà ìgbàlagbà èbí ọ̀ ni Dàmọ́lọ́lá tó jí. ẹ̀gbẹ́ à ń torí mọ̀mí jọ kẹ́sì rẹ̀ wọ̀n páyé àtijọ́ lọ sí bí wọn. ok ayé àtijọ́ ok àwọn tó ń bí láyé sí Dàmọ́lọ́lá tó jí pẹ̀lú Bukky Arugba. Arugba. èmi ọjọ́ ń gbé. ẹ̀gbẹ́ à ń torí Bukky jẹ́ ó dà pé lẹ́sìn bọ́ọ̀nì gèdè. ok Òkìkí Afọláyan pẹ̀lú Bímbà Afọláyan. ẹ̀yẹn táwà. Hmm. àwọn yẹn ń kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ wo táwa àti ìṣèfini tó wà ní Amẹ́ríkà ọ̀dọ̀ ọ̀pẹ ló ń gbé hmm. àwọn tó ti dọ́mọdé ni mò ń kà yẹn. ẹ wọ́n tún máa ń sọ pé àwọn obìnrin orin tó máa ń ṣe tíátà pé ẹnìkan bóyá kọ́ lọ ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì àbẹ́nìkan tó yẹ pé níyàwó tiẹ̀ tó ti nílẹ̀ wọ́n máa kọ̀ wọ́bẹ̀ wọ́n máa lọ dálé wọn rú pé kí ló máa ń fà tó ṣé òótọ́ ni ṣọ́ máa ń ṣe bẹ́ẹ̀ tó tọ̀bọ̀ èmi ò kàn ní fẹ́ dárúkọ ni a ní tàbá wò a lè dárúkọ èèyàn bíi mẹ́ta tó ti mú orúkọ wọn pápá ẹ wo lágbájá yẹn ilé ọlọ́kọ ló lọ fẹ́ ẹ mọ̀ pọ́tọ̀ ni pé kọkùnrin yẹn kíyàwó ẹ̀ ti lọ ẹni tíyàwó ẹ̀ ti lọ dájúdájú ó máa ní láti fẹ́ lòmíì láti lè continue life ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń darúkọ tá a dẹ̀ ṣèwádìí tá a rí pé àwọn ìyàwó wọn wọ́n ṣì wà nínú ilé tá a rí pé àwọn báyìí àwọn náà dẹ̀ lọ wọ́n dẹ̀ lọ ṣe kí ni wọ́n lọ torí bọnu ilé yẹn. tẹ bá ní bàtà sọ̀rọ̀ tẹ bá gbọǹkan mo ní kinní yìí ọwọ́ obìnrin ló ti gbọ́ wa tí ìwọ bá mọ ìtọ́jú ọkọ tó tọ́jú ọkọ ẹ dáadáa. no ẹ ẹ sọ bẹ́ẹ̀ bọ mi ò gbà pọwọ obìnrin ló ti wọ wa ẹ sọ bẹ́ẹ̀ ni. náà tó bá mọ ìtọ́jú ọkọ ẹ mm. dáadáa tó fún ọkọ ṣé ọkọ bẹ́ẹ̀ sọ pé ṣe lè o gbọ́kọ lẹ́nu ṣe lè òun fi ìpè ìwà àtọkọ fifty fifty inú hmm. kò lè work kò sí bó ṣe fẹ́ work. ok pé bóyá tóbìnrin bá bá bá ń ṣàgídí pé ah, obìnrin lèmi náà. Eh, mo fẹ́ wọ́n ní ọbẹ̀ tí baálé lè kì í jẹ ìyàwó lè kì í sìn. bẹ́ẹ̀ni ok ráìsì láti o dáàdì ǹjẹ́ ráìsì ẹ̀bà ló ń jẹ ah, èmi ò lè tẹ́ bá o mo lè jẹ kí n kan ó ti sọ òṣèpọ̀ òun ló rà àṣepọ̀ òun ló kó. ẹ̀bùn ẹ dúró ná àsìkò tí dáàdì dé tó sọ pé òun ò lè jẹ ráìsì pẹ́ bà ló fẹ́ jẹ aago ni dáàdì wọlé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kálukú ló máa ní mood swing period ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ aago tó ní kọ́ lọ tẹ̀bà yẹn aago ò ní ẹ mọ̀ bóyá ìyàwó yẹn gan ti lọ òun náà lè ti jáde kó ti hustle lọ látàárọ̀. sẹ́rí um, mi ò ní fẹ́ kí ọ lẹ́yìn tí pé mo fẹ́ wà bias anybody hmm. bá ṣe pé mi ṣẹ́yìn society ta wà yìí a wà ní society yẹ pé kò sí nǹkan kan tí ọkùnrin ń jẹ àǹfààní nínú ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ìgbéyàwó sábàníkà wo gan ọkùnrin ọlẹ àwọn ọkùnrin wà àwọn ọkùnrin tó wà ẹ sọ wípé kò sí nǹkan kan tọkùnrin jẹ ní àǹfààní nínú ìgbéyàwó. màá sọ bẹ́ẹ̀ tó gbọmọ sọ ní yorùbá. ẹ jẹ́ kí èmi kọ́kọ́ kà fún yín àkọ́kọ́ ìyàwó tó fẹ́ yẹn kò jorúkọ bàbá ẹ̀ mọ́ ó ń jorúkọ ẹ̀ wàá tòǹgolo á bímọ fún ẹ àwọn ọmọ tó fẹ́ bí fún ẹ nígbà tó tòǹgolo yẹn orúkọ ẹ ló máa jẹ́ o ẹ ní sùúrù o ìyẹn bẹ́ẹ̀ ọkọ ò níṣẹ́ tó ń ṣe nílé ju pé tọ́jú ilé by being responsible kó máa finance wọn the only thing tí ọkọ yẹn ní tó jẹ́ ojúṣe ẹ̀ lórí ìyàwó àti àwọn ọmọ nìyẹn ìgbà mi wà tó yẹ pé financially gan ó máa ní ah, ẹ mọ́ mi tọpẹ́ jọ ẹ hundred thousand tí mo fẹ́ fún ọmọ mi kúnlé yẹn mi ò ní o assist mi bá mi fún ó máa gba owó yẹn lọ́wọ́ ìyàwó ẹ ní yá mi ní o kò ní dá a padà ẹ wá ní kò láǹfààní. ìgbéyàwó tí ó wà ń tà ń tó wà lóde ń sìn kò fẹ́fọ̀ ọkùnrin. kí ni ìdí. ni wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ nísìnyí torí pé um, society wa ti wà dominated by uh, feminist. ok. fẹ́gbẹ́ anything anything kó jẹ́ pé obìnrin yẹn ni ó wrong society wọn ọdẹ máa ọdẹ máa dá obìnrin láre tó máa débi fún ọkùnrin. ìgbà tí ọkùnrin tó ti ń jẹ̀bi tí wọ́n ti ń dá wọn láti tó máa ní obìnrin yẹn ẹ mọ̀ pé ní ìgbà kan láyé àtijọ́ ká jẹ́ olóòótọ́ síra wa àwọn obìnrin wọn tiẹ̀ lẹ́nu láwùjọ àwọn òbí wa kan wà tó jẹ́ pé tó o bá bóbìnrin wọn lẹ́yìn primary school tó bá ti ràn lọ wọn ò ní ràn níwèé kankan mọ́ wọn lóbìnrin ni obìnrin ṣáà ni wọn kó wọn sóko àwọn bàbá yẹn gan tún máa ń fún àwọn ọ̀rẹ́ wọn pé ó yàgbà lọ fọ́rẹ́ mi ọmọ kékeré tó yẹ kó jẹ́ child abuse láti ìgbà yẹn wọn nítorí ó jóbìnrin ni so gbogbo ìgbà yẹn ẹ̀rí yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ ìyálé ni wọ́n jádùn gbéyàwó because ọkọ tó fẹ́ kọ́ ló yẹ kó fẹ́ àwọn òbí wọn ló tà wọn lọ́pọ̀ pé ṣe bóbìnrin ṣáà ni ẹ ṣáà máa lọ. ìyẹn ìrírí yẹn sì dẹ́sọ̀. so ó ti wáyé bírí fún obìnrin báyìí ni. ṣẹ́rí ìwé tí obìnrin kà nísìn òun ló fa wàhálà tá à ń sọ lónìí torí ẹ ti rò pé nǹkan tọkùnrin lè ṣe ẹ̀yin náà lè ṣe. kò dà ṣẹ̀ṣẹ̀ ni pé kóbìnrin kàwé. kì í ṣẹ̀ṣẹ̀ kóbìnrin kàwé no kì í ṣẹ̀ṣẹ̀ but ẹ̀yin obìnrin àti ọkùnrin wọn ọ̀jọ́ jẹ́ the same bíbélì gan sọ wípé ọkùnrin adé orí obìnrin ni. àmì ah, ìjẹ o. now òun náà ni bíbélì fi sọ pé kí ọkùnrin kó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. kí wàá ní bíbélì wá sọ́ọ̀bì kan ó ní obìnrin ohun ẹlẹgẹ́ àwọn ọkùnrin òde òní ṣé wọ́n ń tìrì tóbìnrin bí ohun ẹlẹgẹ́ obìnrin tó máa tó máa gbórí àwọn obìnrin. tí obìnrin bá jẹ́ ohun ẹlẹgẹ́ mm. torí pé wọ́n ń gbé yín gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ ẹ ti wá fi pé ókè o ọkùnrin o ókè ẹ ká wò tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìsì tó mm. jọ pé àtẹ̀ lọ sí court àbí alọ sẹ́niwẹ̀ wọn ò lè fífọ̀ ọkùnrin everything obìnrin thank God pé íńtánẹ́ẹ̀tì ẹ̀ ti bẹ̀rẹ̀ àti ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ now tí nǹkan bá ṣẹlẹ̀ hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti gbé ó ti wà lórí social media tẹ́yìn tí wọ́n ṣẹlẹ̀ ó ti wà lórí social media everything social media and lórí social media ẹ̀ wá ní rí wọn wọ́n ever support ah, ọkùnrin gbà ọkùnrin yìí ó ṣe dáadáa. ẹ eh, because ọkùnrin most ọkùnrin tó wà lóde èní ìdá kékeré ló ń ṣe ojúṣe bí àpẹẹrẹ àwọn obìnrin kan wà tó jẹ́ pé single mothers ni wọ́n. kí ló fà tó fi di single mothers. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ọkùnrin mi obìnrin yẹn nífẹ̀ẹ́ wọ́n gbá ọkọ mi kò tí ì níṣẹ́ gidi ọjọ́ dẹ̀ ti lọ lórí ó máa gbà láti fẹ́ níṣẹ́ ìyàwó fún un tó bá yá òbí wa rí iṣẹ́ dáwà di big boy àwa lọ fẹ́ ìyàwó wọn gbà yẹn ló máa máa rọ́mọ lẹ́kí ó máa máa rọ́mọ gé àjá ọmọbìnrin yẹn torí pé kò wá ṣe wedding pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tí yẹn fẹ́ ṣe kò ní sanwó sí kò ní gbọ́ bùkátà ọmọ ẹ̀ òun wá gbàgbé pé torí tóbìnrin torí títí ẹ̀ lóbìnrin yìí ò ṣe jẹ́ kí ó ṣèyàwó fóun tàbí tó wá kó bá ṣèyàwó fún ó máa tẹ̀ kéèsì yẹn up legally pókè tó bá tiẹ̀ fẹ́mi mọ́ no problem but a máa tẹ̀ ìkọ̀sọ́jàn lórí ọmọ yẹn ẹ wò láti bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ tó di single mother lẹ́nìí ọkùnrin kò ń ṣe gbogbo obìnrin ló lè stand pé kọ́kọ́ ẹ̀ kó máa rub ẹ̀ her face tàbí kó máa shit ẹ̀ gbogbo obìnrin kọ́ ló lè gbà ó máa wò pé kàkà bẹ́ẹ̀ kó n kúkú dúró kó n dá dúró. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni ẹni tó wà responsible hmm. now ẹ ẹ ti ń gbé mata ẹni tí yóò wà responsible wọ ẹni tó wà responsible. ẹ méjèèjì la máa yànnà náà à ń sọ̀rọ̀ nípa èyí tó wà responsible. méjèèjì la máa yànnà náà. ọkùnrin tó wà responsible hmm. of course ó mọ àwọn kòtò yẹ kó ṣe ó dẹ̀ ń ṣojú rẹ̀ nínú ilé. but obìnrin tó yẹ pé kò wà submissive tó ní tẹríba fún ọkùnrin. ẹ ọkùnrin yẹn náà ó máa ti rí bẹ́ẹ̀ ìmí ìwà tó pé kò kí n farahàn nígbà tó bá ṣe ìwà lójú ọ̀nà ó máa wá ní sùúrù ni tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ wà ní sùúrù ìyẹn kọ́ ló máa fún ní in fact that shouldn't be the yardstick for him láti involve nínú extramarital affair or better still to go get the second wife. Okay. now obìnrin tí yóò lè tí ò ní tẹríba fún ọkùnrin tó yẹ pé tó bá ń dùn nìkan ló mọ̀ bí nǹkan bá ti wọ́ díẹ̀díẹ̀ bá ó sá fẹ́rẹ́ tí bàbá broke so ìjà ti bẹ̀rẹ̀ lórí yẹn ọkùnrin á wò pé ṣé ìyàwó gidi ni eléyìí ṣé kí n ti wọlé bẹ̀yìn ìyẹn ìyẹn á tún fà á tó yẹ pé ọkùnrin máa gòkè bóyá kúkú ní mi. ṣé kí n wá wọlé ṣé mo pa àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé ìgbà tó bá ní owó lọ́wọ́ fine ọmọ àròjẹ sílé wọn á tọ́jú ẹ̀ wọ́n á tọ́jú ọmọ owó gidi tó yẹ kó fún ìyàwó kó support family ẹ̀ bóyá kó establish ìyàwó yẹn wọn ò ní ṣe fún. àsìkò tó kọ yẹn wá broke ìyàwó ẹ̀ ló máa wá jẹ ara máa máa kàn torígbà hmm. tọkọ ẹ̀ lówó kò wúlò bó ṣe yẹ kó wúlò tó. ṣẹ́ni kan tá à ń sọ yìí ẹ ọ̀pọ̀ tó jẹ́ pé ó tóbi ni. yẹ ó wà yìí. àwọn míì wà tó jẹ́ pé ọkọ ti ṣe fún wọn. bọ ọ wà. obìnrin bú a bad girl can never be a good mother. kò ń ṣe obìnrin ò burú obìnrin ló wà compassionate jù irọ́ lẹ́pa. obìnrin ló wà compassionate. irọ́ nìyí. ọkùnrin ló dájú jù <laughs> they are the callous thing God ever created in the world jẹun pé ẹ̀yin náà dẹ̀ rí pretend dẹ̀ ní. obìnrin on pretend. ká sọ bẹ́ẹ̀ fún yín. Oh, obìnrin on pretend. ṣé problem tó wà ń sìn mm. ẹ́ obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa rò pé òkè o ọmọ fẹ́ fẹ́ ọkọ o mm. mo fẹ́ fẹ́ ọkọ mm. bọ́ǹsì owó ni obìnrin fẹ́ǹsì ń tọkọ ọmọ yahoo ni obìnrin fẹ́ǹsì àwọn ritualist tẹ́ ń pè lọ́mọ yahoo òun ni àwọn obìnrin wá sí ọkùnrin tó ń gbé jeep tó ń gbé wọ́n My yín. àlejò mi ẹ má bínú jàre ta ló fẹ́ bó ló ṣì tán ok so ẹ̀yin náà ẹ lè ẹ bọkùnrin yẹn ẹ bá jẹya so ó wá dé wọn ni kó máa bùgá bùgá náà. kò lè bùgá ìyàwó ẹ ni lólólólóló di bùgá wọn nìyẹn. rárá ìyàwó ẹ ni. no <laughs> àlejò mi ò fẹ́ gbà. èmi ò lè gbà ni. ẹ gbọ́dọ̀ gbà ni. pé tábà ti jọ sọ pé afẹ́ra wa ta sign báyìí àtòkù àtàyè àjọ sign yẹn ẹ so tó bá ti lówó wàá tọ́jú ìyàwó ẹ̀. nísìnyẹn wọ́n expect pé ọkùnrin gbọ́dọ̀ lówó náà kẹ́ tó fẹ́ tọkùnrin bá lówó tó bá kọlu sí yẹn ní dá lóhùn. à sọ bẹ́ẹ̀. náà bó ṣe ìṣẹ̀lẹ̀ ní ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì ni ẹ̀ òun ló máa fà tó jẹ́ pé ẹ máa rí pé mẹ́ni ọkùnrin tó bá ti lówó wọn lọ fẹ́ yàwó kejì. kò dáa kò sí wàhálà àlejò mi Adétayọ̀ kó tó di pé ẹ lọ lórí ètò kí ni àmọ̀ràn ní kúkúrú tẹ́ máa bá mi gba àwọn aráalé pàápàá lórí àkórí tá lórí ní òní. Um, àmọ̀ràn mi ni pé àwa obìnrin ẹ jẹ́ ká ní ìtẹríba fún àwọn ọkọ wa hmm. ẹ̀yin ọkọ náà ẹ jẹ́ ká ní ìfẹ́ àwọn ìyàwó wa ká tọ́jú wọn nítorí kó tó pé a fẹ́ wọn ó ní nǹkan tá a sọ fún wọn ó ní nǹkan tá a jọ sign gẹ́gẹ́ bí agreement láàrin wa so kí wàá ló dé pé pàtó wa ti dé náà àwa sọ pé òkè ìyàwó kejì kò rí bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí àwa ọkùnrin ká ní ìfẹ́ àwọn ìyàwó wa ká dẹ̀ tọ́jú wọn bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin náà ẹ ní ìtẹríba fún àwọn ọkọ yín àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà láti kékeré tọ́mọ bá ti lè fa ẹ̀ báyẹn olówó ló gbúdọ̀ fẹ́ olówó ló gbúdọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀ ká fìyẹn sílẹ̀ ẹ kọ́ wọn ní ọ̀nà torí pé ọ̀rọ̀ ìgbéyàwó ọjà òkùnkùn ni ẹ kọ́ wọn pé báyìí báyìí báyìí ẹlòmíì olówó ló máa fẹ́ ṣùgbọ́n ẹni tó máa kọ́ fẹ́ láti lẹ̀ kò ní lówó ibi tí wọ́n gbárùkù ti ra wọn wọ́n jọ sọ bọ̀ wọ́n ṣiṣẹ́ wọ́n di olówó tó ẹ máa kọ́ fún àwọn tó bẹ̀rẹ̀ pé ọmọ máa wá ẹni tó ẹni tó gun mọ́tò àwọn yàrá afa atúlù wọn. so ẹ má máa jẹ́ kí wọ́n níbẹ̀ dẹ́n tí ọmọ bá ti má rì ẹ fi wọ́n sílẹ̀ ẹ̀yin ìyá pàápàá jùlọ ẹ̀yin ìyá ẹ fi wọ́n sílẹ̀ ẹ má máa dáṣẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó nǹkan báwo ni ṣó ti jẹun lénìí kí ọkọ ẹ fún ẹ lówó ṣó ṣe rú kò sí ètò pọ̀ wọ́n ti jọ ríra wọn wọ́n ti jọ ríra wọn wọ́n dẹ̀ ti tẹ́ra wọn lọ́rùn kó tó fẹ́ra wọn tó àmọ́ tèmi nìyẹn ẹ̀yin òbí ẹ mo rọ̀ yín ni ẹ máa ń gbárùkù tí wọ́n nípa pé ẹ máa fàdúrà sí ọmọ òkè ìgbéyàwó yìí ọlọ́mọ yẹn kó dàrú then good advice ìyẹn pé ẹ ẹ ṣe ti jẹun lẹ́nìí tó ṣe ẹ jẹ́ kí yẹn dúró tí yẹn bá ti lè lọ tẹ́ pé kò sí pé bóyá aṣọ ti jẹun lé ní ẹ̀ ṣó lù ẹ́ ṣó ṣe kinní kan tó ti mọ̀ pé ó ti lọ́lé ọkọ o ó ti kúrò ń lé wa ní akọ̀mọ́ máa fàdúrà sẹ́ni gbogbo nǹkan tá à ń sọ yẹn á rọ̀ a a á rọ̀ wọ́n lọ́rùn then á reduce kò ní sí pé bóyá ọkọ tó bá yàn àlè nígbà yẹn ohun kò ṣe ni nǹkan tó bá dẹ̀hùn tó ṣe ń bẹ̀ ìyẹn ti tẹ̀ bọ̀ wọ gẹ́gẹ́ bí obìnrin gbìyànjú láti lè tẹ́ ọkọ ẹ lọ́rùn ọkọ náà wọ náà gbìyànjú láti ní ìfẹ́ ìyàwó ẹ kó dẹ̀ fi ìfẹ́ yẹn kó fi wọ́n sí bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ tún ju àwọn. bẹ́ẹ̀ni. mi adétayọ̀ ẹ ṣe gidi gan ni. tó mi adétayọ̀ ẹ ṣe ti a pè yín tẹ̀dẹ̀jọ́ lórí ètò fàájì ọ̀sán tó ó yá kó tó di pẹ̀lọ́ lórí ètò ẹ bá mi kí gbogbo àwọn aráalé kẹ́ẹ̀dẹ̀ bá mi pé Instagram handle yín bákan náà ti Facebook níbi tí wọ́n lè ti bá yín pàdé fún nǹkan kan tàbí èkejì. ẹ ẹ alẹ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wo ètò yìí lónìí ojú tẹ fi wo ètò yìí kò ní fọ́ o ètò tẹ fi ń gbọ́ náà kò ní di. àmín bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ kàn sí mi lórí Instagram at gbọ́láhàn adétayọ̀ tàbí at yorùbá movie gist ní andu mi lórí Facebook adétayọ̀ gbọ́láhàn ọlákànmí ní orúkọ tèmi ẹ ṣe púpọ̀. tó ẹ̀yin ara lẹ́yìn tèmi ẹ wo ẹ sì fi kalẹ̀ sí ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún padà bọ̀. ẹ káwọ́ padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán ẹ mọ̀ pé mo sọ fún ilẹ̀ kan mo ní àlejò mi tó wà níkàlẹ̀ wípé ọmọ agbede ní odidi ni ẹ̀yin náà dẹ̀ rí bí wọ́n ṣe ṣàlàyé fún wa tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ òṣèré orí ìtàgé tí wọ́n tún jẹ́ni tó máa ń kọ nípa àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára arákùnrin wa Gbọ́láhàn Adétáyọ̀ ẹ ṣé tí ẹ darapọ̀ wa ohun gbogbo tá a sọ òun náà ni wípé àwọn obìnrin tí a kì í lè bọ́kọ forí tó wá jẹ́ pé torí bẹ́ẹ̀ àwa sọ wípé a fẹ́ máa yànlè tàbí yálà a fẹ́ fi ọkọ àárọ̀ lẹ̀ a fẹ́ lọ fẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ní ìforítì ẹ jẹ́ ká gbárùkù ti ọkọ wa tó bá sáfẹ́rẹ́ díẹ̀ nǹkan táwa bá ní ẹ jẹ́ ká máa fi tọ́jú ara wa ká tọ́jú ọkọ ká tọ́jú ọmọ ẹ jẹ́ ká dìjọ ṣiṣẹ́ ìkejì tá a tún sọ náà ni wípé àwọn obìnrin tó jẹ́ pé a ti máa ń ní èròǹgbà wípé kí ni ọkọ tí mo máa fẹ́ ó gbọ́dọ̀ lówó ó gbọ́dọ̀ jẹ́ aráàlú òyìnbó hey ohun gbogbo báyìí ni. ọwọ́ orí àtìlà ẹ̀dá ó ti wà lọ́wọ́ ẹlẹ́dàá àárín nǹkan kan ṣe sí ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká gbà fún ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká dúró sí ibi tó yẹ ká dúró sí ẹ jẹ́ ká fẹ́ ọkọ tó yẹ ká fẹ́ ẹ̀yin ọkùnrin mo padà sọ́dọ̀ yín mo balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ òun náà ti wí pé ẹ̀yẹ́ lè mọ́ ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú àwọn ìyàwó wa nítòótọ́ obìnrin ni lọ́wọ́ obìnrin dì mẹ́rù àmọ́ pẹ̀lú sùúrù hmm, kò sí nǹkan tí sùúrù tó ṣe tì sùúrù ó gba ohun gbogbo tán tí obìnrin bá ti gbé ṣe ẹ̀dẹ́ tó ti bẹ̀rẹ̀ sí ní tú sókè tó tún forí gbà ìwọ ṣàṣe kínni ìwọ dọ́ọ̀jì ẹ̀ múṣẹ́ ìtọ́ra bọ́ta nulẹ̀ ó máa fi di bí abí ọgbọ̀n ìṣẹ́jú ara obìnrin yẹn á ti wálẹ̀ gbogbo ìjà yẹn gan ṣe kínni á tán nínú ẹ̀ ẹ̀ tún jọ bẹ̀rẹ̀ eré ìfẹ́ yí padà ẹ̀yin òbí tí ọmọ yín bá ti lọ sílé ọkọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ yé bèrè pé ẹ ṣé ọkọ ẹ nà ẹ ẹ ṣé kinní kan ṣe kinní kan àwọn òbí kan tún wà tó jẹ́ pé wọ́n tún máa ń pe ọmọ wọn tó jẹ́ ọkùnrin pé ẹ ìyàwó ẹ má fún lówó ọmọ lè sọ fún pé ha ten thousand ni mò ń fún ìyàwó mi lówó oúnjẹ lójúmọ́ ìyá ọkọ máa pe ọkọ pé kíni <laughs> ó ṣe ọmọ fún un ní ten thousand bàbá ìgbà tó wà láyé kò fún mi ní ten thousand ni ó ti pọ̀ jù má bá ìyàwó ẹ̀ jẹ́ grandma time ti yín ti kọjá o àsìkò tá a wà yìí ẹ jẹ́ kí kálukú kó jàyè orí ẹ̀ ẹ jẹ́ kí ìyàwó tọ́jú ọkọ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ tó ìbílẹ̀ vogue ẹ ṣe gbogbo aṣọ ara àrànbarà tí mò ń wọ mo dúpẹ́ púpọ̀ bákan náà dẹ́mi accessories fún gbogbo ẹ̀ṣọ́ mi ẹ̀yin inú ẹ̀ ṣe ẹ bá mi pàdé ní Facebook mi adéfẹ́nwá fowóṣadé ní Instagram fowó of Lagos ti Orísun tẹlifíṣàn ní gbogbo ẹ̀rọ ayélujára wa pátápátá at Orísun TV ẹ ṣé ó dà o.